bàbá akíntóyè àti sunday igbòho ti sọ̀rọ̀ àwa ò mọ nǹkan kan nípa àwọn tó fẹ́ gbàjọba nìbàdàn o bó tilẹ̀ jẹ́ pé ariwo pé ọmọ ẹgbẹ́ ajìjàǹgbara fún òmìnira yorùbá tí wọ́n ń pè ní yorùbá nation ni àwọn èèyàn ń pe àwọn jàǹdùkú tó ya wọ ilé ìjọba tó wà ní agodi nílùú ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n sì ní àwọn fẹ́ gbàkóso ibẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe ń gbìyànjú láti fi àsíá wọn lélẹ̀ níbẹ̀ lọ́jọ́ kẹtàlá oṣù yìí olórí àwọn tó ń jà fún òmìnira ilẹ̀ yorùbá ọ̀jọ̀gbọ́n bánjí akíntóyè ti sọ pé àwọn kò mọ ohunkóhun nípa àwọn èèyàn náà bákan náà ni ajìjàgbara ọmọ yorùbá ni olóyè sunday adéyẹmọ májàsọlá táwọn èèyàn mọ̀ sí sunday igbòho náà ní òun kò mọ̀ sí gbogbo ohun tí àwọn èèyàn náà ṣe bẹ́ẹ̀ lòun kò mọ ohunkóhun nípa rẹ̀ nínú fọ́nrán tí olóyè ìgbòho fi ránṣẹ́ sí aláròyé lórí ìṣẹ̀lẹ̀ náà níbi tí ọ̀jọ̀gbọ́n akíntóyè àti òun pàápàá ti sọ̀rọ̀ ni olórí ìlànà oòdùà ọ̀jọ̀gbọ́n akíntóyè ti sọ pé olóyè ìgbòho pè mí láìpẹ́ yìí pé àwọn ọmọ dúpẹ́ onítìrí ti kó ara wọn jọ síbàdàn èmi rò pé nǹkan kan ṣe ọmọbìnrin tí wọ́n ń pè ní onítìrí yẹn ṣùgbọ́n tí nǹkan kan bá tiẹ̀ wá rọ́lu ọmọbìnrin náà ṣé nǹkan tún rọ́lu àwọn tó ń tẹ̀lé náà ni àwọn arábìnrin wa àti arákùnrin wa ni wọ́n ṣùgbọ́n nǹkan tí mo rò ni pé kò sí ohun tó ń ṣe wọ́n àwọn kan ló wà níbì kan tó ń tì wọ́n lẹ́yìn láti lọ́ọ́ ṣe àwọn ohun tí wọ́n ṣe yìí láti da ìjà òmìnira fún orílẹ̀-èdè Yorùbá rú mo sì gbàgbọ́ pé àwọn kan lára wa tí wọ́n ń ṣọ̀rẹ́ àwọn Fúlàní tí àwọn fúlàní ń kówó fún pé kí wọ́n lọ da yorùbá nation rú àwọn tó da yorùbá world congress rú lọ́jọ́sí tí wọ́n fi ń sọ pé àwọn làwọn ni yorùbá congress pé kì í ṣe àwa tí a dá a sílẹ̀ àwọn ló wà nídìí gbogbo wàhálà yìí àwọn tí kò fẹ́ kí yorùbá rójú kí wọ́n ráàyè ní nàìjíríà ká máa ṣerú fúlàní lọ láéláé àwọn tí wọ́n ń ṣerú fúlàní láti ìgbà babangida àti abacha ara wọn ni àwọn tó kó àwọn onítìrí jọ tí wọ́n ń lò wọ́n báyìí mo fẹ́ sọ fún àwọn èèyàn wa ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé onítìrí ẹ padà owó tó ń gbà lọ́wọ́ àwọn fúlàní ẹ ò lè rí gbà ó fẹ́ di olówó bíi ti ọkọ rẹ̀ abíọ́lá ni ẹ padà lẹ́yìn rẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe fún yorùbá ju pé ó fẹ́ da ìjàngbara yorùbá rú ó fẹ́ rí i dájú pé yorùbá kò kúrò ní nàìjíríà ó fẹ́ rí i pé yorùbá yóò máa ṣẹrú àwọn fúlàní láéláé pé kò sí nǹkan tí àwọn fúlàní lè ṣe kí wọ́n máa pa àwọn ọba wa kí wọ́n máa pa àwọn ọmọ tó ń lọ síléèwé a kò ní láyà láti sọ pé a máa kúrò ní nàìjíríà nǹkan tó wà nídìí ọ̀rọ̀ yìí nìyẹn kò sí nǹkan kan tó wà níbẹ̀ wọn kò jìjàǹgbara fún yorùbá wọ́n ń ṣe lòdì sí yorùbá ni mo sọ fún yín ẹ kúrò lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀jọ̀gbọ́n akíntóyè sọ. So nínú ọ̀rọ̀ tiẹ̀ olóyè Sunday Igboho sọ pé mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé èmi olóyè Sunday Adéyẹmọ kò mọ nǹkan kan nípa ohun tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn kódà mi ò mọ àwọn tó ṣe é tí èmi bá fẹ́ ṣe rálì tàbí ìpolongo fún Yorùbá Nation àwa máa ti sọ ọ́ ṣáájú a máa sọ fún gbogbo àwọn oníròyìn àwọn bàbá wa Bánjí Akíntóyè náà á ti sọ ọ́ a sì jọ máa fọwọ́sowọ́pọ̀ tí gbogbo wa bá ń ṣe é ṣùgbọ́n ohunkóhun tí wọ́n bá dá ṣe bóyá wọ́n lọ dojú ìjà kọ ìjọba ni o tàbí wọ́n lọ kọjú ìjà sí bárẹ́kì ọlọ́pàá tàbí bárẹ́kì sọ́jà èmi ò mọ ohunkóhun nípa ìyẹn mi ò mọ nǹkan kan nípa rẹ̀ báyìí ni olóyè Sunday Ìgbòho sọ tẹ́ ò bá gbàgbé ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹtàlá oṣù yìí ni ọ̀rọ̀ di bóòlù ọ̀yàgò ní sẹkítẹ́rìàtì ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tó wà lágodi nílùú ìbàdàn níbi tí àwọn jàǹdùkú kan tí wọ́n pera wọn ní ọmọ ẹgbẹ́ yorùbá nation ti dìhámọ́ra tí wọ́n ní àwọn ti gbàjọba ilẹ̀ yorùbá àwọn sì fẹ́ ta àsíá orílẹ̀-èdè àwọn sí ilé ìjọba lásìkò náà ni àwọn àtàwọn agbófinró kọjú ìjà síra wọn tí wọ́n sì mú àwọn kan balẹ̀ nínú wọn jọ̀kẹ́ àmọ̀rí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online tv faith adébọlá ló kà á sétí ìgbọ́yín.